bá yìí yọ ọdún mà pé àṣé islam rọrùn débi pé gbogbo kò tí yẹn bá wà islam níbẹ̀ yẹn bá rìnrìn àjò ó sì dẹ̀kun báyìí ní okẹ́rùn kẹ́ bákan náà ni angel kọ́wọ́ bẹ́ẹ̀ bá wà ní ogun inú fòyà sẹ̀ríà islam nílànà tó gbé kalẹ̀ pé ní fúfú yẹ kẹ́ ẹ má kọ́mọ nìyí la nítorí ìṣesí tẹ́ wà báyìí yẹn kírun eléyìí ni àhàdìkù tí a fẹ́ mẹ́nu lé lónìí kọ́lọ́n kó yé o ṣe ń rọrùn lákọ̀ọ́kọ́ ká gbọ́ mọ́tìnù àhàdìkù tí a kà lónìí. عن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف في بعض أيامه التي لقي فيها العدو فقامت طائفة معه وطائفة بإذاء الأبو فصلى بالذين معه ركعتان ثم ذهبوا وجاء الآخرون فصلى بهم ركعة وقضت الطائفتان ركعة ركعة عن يزيد بن رمان عن صالح بن قواد بن جبير عمن صلى مع رسول الله صلى الله عليه وسلم صلاة ذات رقاه صلاة الخوف أن طائفة صفت معه وطائفة وجاء العدو فصلى بالذين معه ركعة ثم ثبت قائما فأتموا لأنفسهم ثم انصرفوا فصفوا وجاء العدو وجاءت طائفة أخرى فصلى بهم ركعة التي بقيت ثم ثبت جالسا وأتموا لأنفسهم ثم سلم بهم الرجل الذي صلى مع رسول الله صلى الله عليه وسلم هو سهل بن أبي حسمة عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف فصفنا صفتين صف خلف رسول الله صلى الله عليه وسلم والعدو بيننا وبين القبلة فكبر النبي صلى الله عليه وسلم وكبرنا جميعا ثم ركع وركعنا جميعا ثم رفع رأسه من الركوع ورفعنا جميعا ثم انحدر بالسجود والصف الذي يليه وقام الصف المؤخر في نحر العدو فلما قضى النبي صلى الله عليه وسلم سجود وقام الصف الذي يليه انحدر الصف المؤخر بالسجود وقام ثم تقدم الصف المؤخر وتأخر الصف المقدم ثم ركع النبي صلى الله عليه وسلم وركعنا جميعا ثم رفع رأسه من الركوع ورفعنا جميعا ثم انحضر بالسجود والصف الذي يليه ثم كان مؤخر في الركعة الأولى وقام الصف وقام الصف الآخر مؤخر في نحور العدو فلما قضى النبي صلى الله عليه وسلم سجودا والصف الذي يليه انحدر الصف المؤخر بالسجود فسجد ثم سلم النبي صلى الله عليه وسلم وسلمنا جميعا ká fi mọ pàtàkì ọwọ́ tí islam fi mú ìrun. ní mo fi mo ti sọ rí bíi náà pé inú béèrè. ni pé kí wọn gbé ẹnìkan ẹ dákun ọjẹ ẹwọn ọ̀sẹ̀ kan ẹ dákun bò ní ọ̀sẹ̀ kan àbí ọjọ́ ìwọ̀n oṣù kan ẹ̀dá fúnbó ni ó ti san. bẹ́ẹ̀ bá wá béèrè pé kí ló dé ṣé kò ní làákàyè fún gbogbo ọ̀sẹ̀ kan yìí ni kò ní ìdíkọ̀sán kankan níbi tí Islam rọrùn dé. bọ́bá yìí pé kò sí làákàyè tí fi mọ̀ pé ọ̀ràn àyàrún bẹ lórí òun kọ́dà kò ní ìdíkọ̀sán kínní kò ní ìdíkọ̀sán kankan. rufi al-qalam anhu gbogbo ẹni tí làákàyè rẹ̀ ọ̀ bíi wèrè àbí làákàyè òtó tí ọ̀tá máa ń ti ń ṣe yàtọ̀ fẹ́yìí tẹ̀yàn fọwọ́ fà bẹ́yàn bá mutí tọ́tí wa mú làákàyè rẹ̀ tó yí làákàyè rẹ̀ padà ọwọ́ alásìkò òun ti kọjá kọ́tí ó tó dá lójú òun eléyìí nǹkan wí o kọ́dà yóò tún jìyà kó mutí àmẹ́ńtọ́ba yìí pé zawalu làákìlì bá a fárùn kan àbí nǹkan kan kọ́dà kò ní ìdíkọ́sàn níbi tí ìsìlámù rọrùn dé bẹ́yẹn bá wá béèrè ọ̀pọ̀lọpọ̀ ntí wọn ó fi dá yẹn lóhùn nígbà nǹkan kan ò ṣe làákàyè rẹ̀. èyí tó kọ́ mọ̀ níbi máa rí táwọn yẹn máa wí nù ẹ̀ wọ́n dá a dúró lọ́sítù ni wọ́n ẹ̀sẹ̀ wá di ṣáàjì ẹ̀ ni. bí mùsùlùmí bá mọ ẹ̀sìn rẹ̀ yọ mọ̀ pé kọ́dà bí wọ́n dá yẹn dúró lọ́sítù àbí ń sàárẹ̀ nínú ilé ara ẹ̀ náà kọ́dà kò gbọ́dọ̀ dẹ̀rùn méjì mẹ́ta bẹ̀lẹ́ àmọ́ wá pé ẹ̀dá kan bóòlù yẹn ti sàn wọn ọ̀sẹ̀ kan bóòlù yẹn ti sàn wọn oṣù kan ìbéèrè tí ò yẹ kó jáde lẹ́nu ọmọ mùsùlùmí ni torí pé gbogbo sísí téèyàn bá wà lọ́lọ́run ṣe é lópin ó sì ṣe é nírọ̀rùn léyìí tí ọba sísí tó ń kálukú bá wà wà. òun ní hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tí sahabi ńlá ni imran ibn husayn radiyallahu anhu tó gbà wá kọ́lá nẹ́bí òun lọ bá nẹ́bí jọ ń pé káànà bí ẹ bá wà sí ọ̀rọ̀ àrùn kan náà ń pè ní bá wà sí ọ̀rọ̀ wọn làwọn máa ń pè ní tíìdì máa ń yọ òun ní bá wà sí ọ̀rọ̀ ó lóun lọ bá nẹ́bí fóun ní bá wà sí ọ̀rọ̀ ń sì ní òun la àdẹ́bí dá lóun pé sọ́ọ̀lì kọ́ ìmánì ẹ̀nì ìtàtọ̀ àtà òfin ọlọ́run ni pé bá làásì àbá ń bẹ nǹkan kan ò sí ọ ìdúró lè yàn án kírun fa ilam tastati bọ́ọ̀ bá lágbàá ti dúró anabi ní fa qa'ida jókòó máa jẹun kí ló tún rọrùn bẹ́ẹ̀ lọ. anabi sallallahu alaihi wasallam ní kọ́dà bọ́ọ̀ bá lágbára ti jókòó fa jambi bẹ́ẹ̀ gbé ọ̀tún náà lọ́ba fi lélẹ̀ bọ́sẹ̀ gbẹ́ kejì lórí fi lélẹ̀ kọ́dà bọ́ tàkàkà ẹlòmíì ò ní wọ́n fọmi sí i láàánú wọ́n sì ní ọ̀gbọ́dọ̀ dìde gbogbo eléyìí lèèyàn bá lẹ kódà bọ́ bá bá a débi pé èèyàn ò lè dìde sàlùwàlá òkúta yà mọ́mù ẹ̀ bá a wáyé pẹ̀ ẹ̀ bá a wó kúta kó fi táyà mọ́mù lérí bẹ́ẹ̀dì títí tí wọ́n ti ń tọ́jú rẹ̀ nìyà kò nídìí kó dìde bí wọ́n bá nídìí yóò ní la torí lèyìn náà ká tún fi kún ọ̀pọ̀lọpọ̀ bí dókítà bá kìlọ̀ nǹkan kan fún aláàárẹ̀ pé nǹkan báyìí lè ní ọ́ la yóò ní má dá dókítà kẹfẹ́ rí wọn lóhùn yóò báyìí pé yóò níyàn la lóòótọ́ islam ọ̀fẹ́ nira fún wa a ẹ má dìde fún bàbá yìí o kírun bí tọ́ wà yẹn náà àmọ́ kí n ké kí n tún wí lẹ́ẹ̀kan sí kí ọmọ mùsùlùmí máa gbé bò lèèyàn ṣe é sàn ọ̀sẹ̀ kan bò lèèyàn ṣe é sàn oṣù kan ìbéèrè tí ó yẹ kó jáde nìyẹn lẹ́nu ọmọ mùsùlùmí tó bá gbọ́ ìsìláàmù rẹ̀ yé gbogbo kò téèyàn bá lè wọ́ wà anabi sallallahu alaihi wasallam níbọ̀ bá lágbára àti dúró èèyàn gbọ́dọ̀ lágbára àti dúró kó kírun jòkó àmọ́ bọ̀ bá lágbára kí n jòkó kódà bọ̀ bá lè jòkó ọta kaka ní ọfẹ gbẹlélẹ̀ ní gbogbo bó anabi ní ma kírun bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bọ́ọ̀ba lè sàlùwàlá tó lè dìde lọ bí omi àlùwàlá alhamdulillah bọ́ọ̀ba lè ṣe pé wọ́n bọ̀ wá tó fi ṣiṣẹ́ ya mọ̀ lórí bẹ́ẹ̀dì nìyẹn wà ní nǹkan kan ní ọlọ́kọ́ mọ́fà rẹ̀ jẹ́ jù wá lọ sí wa bọ̀tá gbọ́ ìsìláàmù wáyé ìsìláàmù lẹ̀sìn tó rọrùn jù láti sìn kọ́dà bọ́ bá lè débi pé kò lè gbọ́wọ́ gan bèlè yọ́ọ́ máa ṣe táyà mọ́mú kọ́ máa kírun bẹ́ẹ̀ kọ́dà bí ò lè sàlùwàlá fattaqullaha mastata'tu ọlọ́run ni ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ ní ẹ̀bẹ̀ rò wọn ọlọ́run. àmọ́ àwárí òun kí àṣegbà eléyìí dàpọ̀ ẹja ojú gbogbo àwọn tá a bá mọ̀ pé ìbéèrè tí béèrè tí ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa bí ni wọ́n máa béèrè ni pé àyàn ọjọ́ mẹ́rin ìran kan àníkó kírun àmọ́ kì í ṣe pé nira ìsìláàmù ọ̀fẹ́ nira fún wa bọ́ọ̀ bá lè dúró bọ́ọ̀ bá lè jókòó gbogbo bí téèyàn bá wà kọ́ máa kírun. bákan náà níbi tá a fi máa pàtàkì irun pé anabu muhammad sallallahu alaihi wa sallam tó ní irun yìí òun ní imadu dín òun ló kó ẹ̀sìn òun lọ́lọ́run òfin fojú kékeré wò kọ́dà bẹ́yàn bá ń bẹ lójú ogun òun ní báàbù tá a fẹ́ kà lónìí àbẹ́yìn kọ́ yẹ ká pé ọ̀rọ̀ ọ̀run ni tẹlomi ọmọ wí lẹ́nu kọ́dà ẹlòmí ò tí wà nù ogun bẹ́ẹ̀ bá rẹ lómi ti sòrò ayé kan bá àbí dààmú ayé kan bá bẹ́ẹ̀ bá péjú alọ́rọ̀ ọ̀hún mùsùlùmí gidi ò máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu. anagba muhammad sallallahu alayhi wa sallam bá a ti kà á lónìí anabi ọkọ àwọn èèyàn lójú ogun ọkọ wọn ké bá ti kò wọn bá dé kọ́dọ̀ oríṣiríṣi ọ̀nà lànàbì fi kírun lójú ogun ó ní bá anábì tí máa kírun bọ́ba yìí pé ọ̀tá tí wọ́n ràn kàn kó lè wá bá wọn lójijì bọ́ba yìí kọ́ náà kíbla wọn rò pé ọ̀tá ó ti wá ó ní bẹ́ẹ̀ yẹn ti kí solatul khawfi bọ́ba yìí pé nífọ̀kànbalẹ̀ pé a lọ́nà kíbla tá kọjú sí yìí àwọn ọ̀tá ò lè yọ ńbẹ àmọ́ wọn lè gbẹ̀yìn yọ ó ní bẹ́ẹ̀ yẹn ti kí tó lè gbàrún lọ́wọ́ mùsùlùmí òun ni mo ti wí yẹn zawalu làákìlì kí làákà yọ lọ ọlọ́run kọ́mọ tẹ̀ wá o ẹni tí àárẹ̀ àmójì àbí ní ìgbóná àbí bí wèrè òun nìkan ní sàríà ìsìlámù yọ̀ǹda fún lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo àárẹ̀ tó lè wò ó mú yàn bọ́ ọ bá ti wà nínú àbágbára rẹ ti mọ túláàsì ni kẹ́yìn òfin ọ̀ràn yàn rà ọ̀rọ̀ sọ̀látùl khawfi kọ́dà bá a bá wo alukur'an kẹrìmù wa ni ọba ní alukur'an kẹrìmù lọ́wọ́ ẹni tí ọba ní náà lè lọ́ọ́ wò lé ọlọ́run sọnù alukur'an anabi sọnù sunna ẹ̀bá wo sórọ́tù nìsa sórọ́tù ànìsa àyà ọgọ́rùn-ún kan àti méjì àyà one oh two sórọ́tù nìsa ọ̀rọ̀ sọ̀látùl khawfi lọ́lọ́run sọ ọlọ́run ní fàyídà wà ìdá kúntà fi him fa àkọ́mùtà láhùn sọ̀lá fàlítàkùn tọ́ ìfàtùmá. títí tó fi dé parí ayé ayé kónkálukú náà lọ kà ẹni ọmọ àtúmọ̀ òyìnbó ẹni ọmọ yorùbá ẹni ọmọ haúsá ọ̀rọ̀ sọ látòlù káwọ́fì lọ́lọ́ sọ nù ayé ayé ọgọ́rùn ká àti méjì nínú sọ́rọ́tò nìsa. bá a ṣe wá mọ̀ pé bá Al-Qur'an Al-Karim bá sọ nǹkan kan kalẹ̀ alá. bọ́lọ̀ ti ní àpéyìmù sọ̀láta ẹ máa kírun wákàtí márààrún igbó lẹ́ẹ̀kì ọ̀nà wo lẹ́ẹ̀kì tá ara láàyè rẹ̀ ń. ilé náà ní. ìpele náà ni irun sọ̀láta ọlọ́run pa wá láti rẹ̀ nínú Al-Qur'an Al-Karim bíbẹ̀ bá wà lójú ogun ẹ kírun àmọ́ níbẹ̀ títí àlàyé rẹ̀ nífọ̀sí wẹ́wẹ́ òun ni wọ́n bẹ nínú hadith anabu Muhammad sallallahu alayhi wa sallam hadith alakoko ń pa salatul khawfi lónìí. عن عبد الله بن عمر بن الخطاب رضي الله وسلم صلاة الخوف في بعض أيامه التي لقي فيها العدو عبد الله بن عمر قال انقضى يونس واتب بارك اتبقى وصحابة النبي محمد صلى الله عليه وسلم قال النبي كان وصلاة الخوف بين باوى نو قايا النبي كان ó kò ní النبي nàbì fẹnu sọ النبي kọ́dà nàbì náà kì í fún fi báàbí ayámihi lẹ́sìn lẹ́kìyà fi hàlàdù nínú apá kan àwọn ọjọ́ tá nàbí pàdé àwọn ọ̀tá àwọn ọ̀tá ìsìlámù tí wọ́n wá ja mùsùlùmí lógun. bóòlà nàbí tí wàá kí fàkọ́ màtọ́ ìfàtàn máàhù. Ibn Umar náà nàbí wàá dá àwọn sí méjì àwọn táwọn bẹ pẹ̀lú ànábì lójú ogun jọ́nà. jẹ́ báyà Kùránì èyí faltakumtọ́ ìfàtún minhum máà. fàkọ́ màtọ́ ìfàtún Ibn Umar la Ànábì pín àwọn sí méjì ìdá kan náà dá méjì yìí wọ́n tò lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wa ta'ifatun bi izahil adu ìdá kejì tó kù báwọn eléyìí ti kọjú báyìí ẹni mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní oríṣiríṣi ọ̀nà lànàbí fi kí sọ̀láàtò lọ́wọ́fì irú àkọ́kọ́ tá a fẹ́ kà yìí sọ̀láàtò lọ́wọ́fì tẹ̀yàn máa kí tí e bá ti pé ọ̀nà ibi kébìlà làwọn ọ̀tá wa òun ni hadith ibn umar ibn umar la nabi tí wọn pín àwọn sí méjì òun kọjú sí kébìlà àwọn àdá kan nínú ọ̀dá méjì náà kọjú sí kébìlà pẹ̀lú anabi muhammad sallallahu alaihi wa sallam wa ta'ifatun bi iza ìlàdù ibi tí wọ́n ti rò fáwọn ọ̀tá lè wá bá wọn lójijì àwọn àdá méjì tó kú bo làwọn kọjú sí àwọn kọjú síbẹ̀ tí ń fi hàn pé kì í ṣe bíi kébìlà ni wọ́n ti ń retí pé ọ̀tá lè bá wọn. torí bẹ́ẹ̀ bá wo sábàbù nùzúlì àyà tí a tọ́ka fúnra wa yìí ìdí tá àyà yìí ti sọ̀ kalẹ̀. anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọn lọ wà lójú ogun. báwọn kèfèrí ti rí wọn wọ́n rí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kírun sọ̀láàtù gbóhùn ìtàn yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ kírun ìrun àyílà tán àwọn tó ti wá mọ wọ́n wá ní da'uhum ẹ̀fí wọn lẹ̀ wọ ẹ̀ má sí ìṣẹ̀ kankan níbi. fa inna lahum salatan wọ́n ní ọ̀rùn kan tí wọ́n tún kí láìpẹ́ èyí ń salatul asri bí wọn bá ti wà lórí irun náà ẹwọ ẹ̀kọ́ ńláńlá àwọn ọ̀tá gan mọ̀ pé bí mùsùlùmí bá wà lórí irun tọkàn tara rẹ̀ ló fi wà ń bẹ̀. wọn ní ẹsìn wọn lè mọ sí òun mọ̀ pé wọ́n ní irun kan tí wọ́n tún kí láìpẹ́ yìí bí wọ́n bá sì ti wà lórí irun wọn ni kọ́dà bí ilẹ̀ ọ dókè bí sẹ́mu ọ yà fún ní mìíràkó lórí ọ̀run wọn. ní àyà wa ti látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run wá yí àyà súra àmìsá àyà wa kò tù yí pé kó tó dásìkò àlásàrì láàrin àgbóhùrì tí a ń sórí ìkùnláyà ìsọ̀kalẹ̀ ọba wọn ta ló dìbò pé àmọ̀ ah, ah, ah, pé wọ́n tún ti lọ́gbọ́n tí tí wọ́n máa dá ńjọ yẹn láyà yìí sọ̀kalẹ̀ láàrin wọn kí zúrì tán kó tó dásìkò àṣírí táwọn ọ̀tá ń retí pé ẹ̀dájú ti ìgbà tí wọ́n bá fẹ́ kírun wọn yẹn. Ibn Umar wa ń ṣàlàyé fún abúlé anábì ti pín àwọn olópin àwọn sí méjì àwọn kan tó lẹ́yìn rẹ̀ wọ́n kọjú sí kébìlà àwọn kan tó kù nídàá méjì tó kù ibi tí wọ́n rò pọ́ta ti lè bá àwọn lójijì àwọn yẹn kọjú sí ibẹ̀. فصلى بالذين معه ركعة ثم ذهبوا بين بواني bá wà ní orí ìrìn مجي. rákà mélòó ni máa kí méjì gbogbo ogun tá a nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam jà wọn ogun kan náà wọ́n jà nítòsí Madina oníjà onígun kínní Uhudu àtúnfogun Khandaq tí wọ́n rò pa àwọn ọjà tọ́lọ́wọ́n ọjọ́ jẹ́jà mọ́ tọ́lọ́wọ́n pa àwọn mùsùlùmí borí gbogbo bá dérò nǹkan kan tẹ́ ẹ máa gbọ́ yẹn ó jìnnà sílùú sílùú Madina tí ń fi hàn pé ìrun onírìn àjò ni wọn ó kì í rákà méjì náà wọn fẹ́ kí. anabi bá anabi sọ̀rọ̀ sọ́lá ti wá gbé rákà méjèèjì ni pé fasọ́lá bìlẹ̀dì nàmá àhú rákà átán rákà kan péré nu méjèèjì yìí lànàbì kí fáwọn tó tò lẹ́yìn ẹ̀ bá anabi ti kí rákà kan tán ti ń dìde lọ ẹlẹ́ẹ̀kejì fún mazahabu sẹ́ra àwọn tí wọ́n tò lẹ́yìn anabi yìí wọ́n kú lórí wọn wọ́n kù ní orí irun. wàjà àkàrù àwọn tó ti dúró níbi tí wọ́n rò pọ̀ tó ti wá àwọn tó kíra kankan yìí kò lẹ́yìn ànábì wọn lọ rìpléṣì wọn wọn dúró láàyè wọn wàjà àkàrù àwọn yìí táwọn ń sọ àwọn ọ̀tá yìí àwọn náà tún wá bọ́ sẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ń fi hàn fún ànábì òkú ní ipò ìmáàmù ànábì wa fasọ́lá bíhìm rákàtàn rákà mélòó lókun tá ànábì ó kì í rákà kan lókun tá ànábì ó kì í àwọn yìí náà wàá bá ànábì kí rákà kan yẹn ó kí rákà kan pẹ̀lú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ àwọn lọ ó kí rákà kan pẹ̀lú àwọn ìpín kejì ẹnì kọ̀ọ̀kan nínú tọ́ ifá ìpín méjèèjì yìí ó ní rákà mélòó san wọn ní rákà ẹ̀yọ̀ kan kò sí irun rákà kan nínú ṣẹ̀ríà ọlọ́run nírun ọ̀ràn yẹn bó wọn ṣe wá saraka kọ̀ọ̀kan wọ̀nyí Ibn Umar ṣàlàyé fún wa wa qadat at-ta'ifatani rak'atan rak'atan àti pínpín ní àti pínpín kejì ẹnì kọ̀ọ̀kan wọn wá san raka kọ̀ọ̀kan tí wọ́n jẹ bó ni wọ́n ti san àlàyé rẹ̀ ń bẹ nínú àwọn riwayat mi fún hadith Ibn Umar àti fúnra wa pé alimami Maqdisi ẹnu èyí tí Bukhari àti Muslim bá gbà wá nìkan òun lábàánú síra yìí àmọ́ yìí wò pé kò sí àhàdíìsù mi tó lẹ́sẹ̀ ńlẹ̀ nínú tíra mi nínú rìwáyàtù mi tó sàlàyé bí àwọn ìdí san ìrun wọ̀nyí òun ni pa àwọn tí wọ́n tò lẹ́yìn anabi sọlọ sọlọm tí wọ́n kíra kà alákọ̀ọ́kọ́ ńgbà wọ́n kíra kà alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ń bẹ lórí ìrun wọn ò tí ì sálámà àmọ́ wọ́n lọ kọjú sí ibi tí àwọn ọ̀tá wá jọyìn anabi muhammad sallallahu alaihi wa sallam anabi n'o ti gbọ́. ìgbà tí èèyàn fẹ́ jọ ìmáàmù tó bára kàkan bí màmú bá sálámà kí ló kù téèyàn ó ṣe àwọn eléyìí wá dìde àwọn tó kíra kàkejì nì nígbà tá ànábì sálámà tán àwọn dìde wọn kí raka kan wọn tí wọn jẹ wọn sálámà nígbà wọn sálámà tán wọn lọ báyìí lọ́dọ̀ wọn lọ bá pa àwọn tí táwọn ti kíra kàkan tẹ́lẹ̀ àwọn wọ̀nyí náà wá kú láyé wọn wá sàn án rákà àwọn kan tó kù fàṣẹlẹmù lẹ́yìn náà wọn tó wá sálámà àkọ́kọ́ nínú ọ̀nà tí ọlẹ́sẹ̀ ńlẹ̀ tó rinlẹ̀ gbẹ̀yàn sí kékeré sọ̀láàdú àlùfáà tọ́wà nù lànà nàbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn tí òfin ní jẹ́ pé àwọn ọ̀tọ́ wà á wò pé ńgbà wọn bá ti ń kírun lọ́wọ́ ẹ bí Islam ti rọrùn tó á dìbẹ́ǹdì ara wa à ní jẹ́ kí ọ̀tọ́ fi iye wa ti sùta èyí wọn ò sì ní gbé amẹ́kùn àti ọlọ́wọ́n bá ń sè wọ́n kírun wọ́n sì ṣèǹtọ́ yẹ wọn ó ṣe ní ìdáàbòbò ara wọn. àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tó wà nínú súnà nàgbà Muhammad sallallahu alaihi wasallam irú àdéhì tá n kà lónìí yìí habada bàbá rẹ̀ tó bá fẹ́ ti gbalada bọ́ bá lè tu òyìnbó ni haúsá ni yorùbá ni ẹ̀pin fáwọn ọmọ ìyá wa ti ń bẹ̀ ń fọ́ ẹ bá wà lójú ogun ẹ jẹ́ kí mùsùlùmí ọ̀hàn lára tiyín especially àwọn tó bá ipá wọn ni wọ́n wà ń kó àti command wọn ò lè mọ̀ pé islam rẹwà débi pé kọ́dà wa tí a jẹ́ jagunjagun gan islam fún wa ń rọrùn bá ti tẹ̀sìn wa. nítorí kí n ni pé mo rántí pé ìrántí ọdún yẹn mọ̀ tó di ọdún mẹ́wàá lọ ní bóyá mẹ́kà àbí madina ìlú kan ló méjèèjì ní ìrántí mọ́ nínú àjì mi àwọn kan ní àtìlọrin bíi wọ́n wá Um, ok ọmọ ìlọrin wọn bọ sokoto ni wọn gbà wá ń gbà yẹn wọn ní gọvnọ ọmọ kwara ní gọvnọ sokoto ń gbà wọn military gọvnọ àwọn tó wá tẹ̀lé wọn wá láti gbà yẹn àwọn tó jẹ́ uh, soldiers wà nù wọn níbi tá a ti wá wà nù yàrá tá à ń sọ̀rọ̀ lẹ́nìkan wá béèrè kó ń gbọ́ wọn ní wọ́n ń pè wọn kan ní sọ̀láàtò òfin tẹ́ra wọn tí wọ́n jólógun nù wọn wọ́n sì wá fara balẹ̀ wọ́n jòkó wọn làwọn gbọ́ láyé wọn làwọn gbọ́ ní pé kádàkùn níbo ni àyà ń wà níbo làbíbi ọ̀hún wà báwọn bá ti padà dé bára gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí làwọn ò wù wọn làwọn ọ̀gbọ́n ni ìtọ́ lé ní àgbàlagbà náà bọ̀ wọn làwọn ọ̀gbọ́n ni pé àti ìsìláàmù rọrùn tó báyìí ọ̀la ti ní kọ́dà ní ọdún yẹn lè fi gbèsè náà lẹ́bi já ẹ̀mí bẹ́ẹ̀ bá mú wa ayọ̀ ìṣòro tó ní ká ayà one oh àti àwọn àhàdìsì yìí gbogbo èdè tó bá lè wọ ọmọ òfin kápẹ́ bẹ́ẹ̀ bá lágbára fún ìfẹ́ ìjọba ládàá ọlọ́run kò ládàá. tó eléyìí là kọ́kọ́ inú ọ̀nà tí yẹn fi máa kírun sọ̀lá sọ̀kọ̀ o. hadith ẹlẹ́ẹ̀kejì yóò tún fún wa ní ọ̀nà ní sàdáàbí tuntun ti sọ̀lá sọ̀kọ̀ o. torí sọ̀lá sọ̀kọ̀ o fi oríṣiríṣi bí kọ̀ǹdíṣàn ní bá ti wà nìyẹn fi kí ibi ká bàbá wà ibi kíbla wọn wà ní èyí tẹbi ní gbogbo ẹ lọlẹtọọ sọmọgbà muhammed sallallahu alaihi wa. عن يزيد بن رومان عن صالح بن خواد بن جبير عمن صلى مع رسول الله صلى الله عليه وسلم صلاة ذات الرقاوة حديثي إلى كجي إلا آه، هو سلطان نبوة محمد صلى الله عليه وسلم جاء بعد ما رضى غزوة بدر أحد الخندق أو الجبة جمل من أي مياه وني إنه ونكني ذاك الرقاء نعم وقلتان نبي جاني صلى الله عليه وسلم آه، صحابة النبي محمد صلى الله عليه وسلم توقع حديثي وقال وقلت أنك سهل ابن أبي حصمة sahlu ibnu abi hasma òun ni rawil hadithi ni mimman salla amman salla ma'a rasulillahi sallallahu alayhi wa sallam pé òun gba hadithi yìí wá látọ̀dọ̀ kan lára àwọn tó kírun lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú ogun zaati riqa sọláàtà lẹ́kọ̀ọ́sì ìrun tí wọ́n ti ń jọ náà ni ìrun bẹ́yìn àbáwá tó ń fòyà nínú ogun anatọ ifatan sọfat ma'ahu káfarabalẹ̀ káwo bẹ́lẹ̀ ti yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ anatọ ifatan sọfat ma'ahu bákan náà bíbí Umar ti wí anabi fún wọn sí ọ̀nà méjì sallallahu alaihi wasallam anatọ ifatan sọfat ma'ahu àwọn ìpín alákọ̀ọ́kọ́ ọ̀tún sáfù pẹ̀lú anabi wọ́tọ́ ifatan wìjà àlàyé àwọn àgbẹ̀ kejì àwọn dúró lọ́nà àbí tí wọ́n rò pé ibẹ̀ ló ṣeé ṣe káwọn kan gbà wọlé eléyìí náà fi hàn pé eléyìí náà kì í ṣe pé bíi kébìlà ni àwọn ọ̀tá wà á padà bíi débi tó ní kébìlà náà. àmọ́ tó ń mọ bàbà kọ́ ìmọ̀ nígbà